ẹ̀yin tẹ́ ń wò wá ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín ètò ìdàgbàsókè nílẹ̀ Oòduà tó ń dé sójú ranyìn láti iléeṣẹ́ NTA ìkànnì Oòduà orúkọ tèmi bẹ́ẹ̀ ti mọ̀ òun ni Abímbọ́lá Wọlé Aṣírò lọ́jọ́ tòní lórí ètò àlejò ńlá ni mo mú a fún yín àmọ́ ká tó ṣíjú àlejò wa ẹ ká sáré dókè lọ́hùn tá a bá padà bọ̀ ẹ rí i pé nǹkan tí mo sọ mi ò parọ́. kò sí nǹkan tí ó mú ayọ̀ tó mú ẹ̀yẹ tó mú ògo fọmọ ẹ̀dá ju ìrànlọ́wọ́ tó bá ṣe fún ẹni tó kù díẹ̀ kí àtò kì í ṣe tó kù díẹ̀ kí àtò nípa owó ṣùgbọ́n ní tó kù díẹ̀ kí àtò nípa ìlera ara nípa làásìgbò ọ̀ jàǹbá tó ṣẹlẹ̀ sí i àwọn tá a gbà sẹ́nu iṣẹ́ ìjọba a gbọ́dọ̀ máa fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè èèyàn kan tẹ̀ sọ pé ọ̀gá òun pé òun ah, ẹni ó máa gbọ́ pé ẹni tó fẹ́ ó ti ebola máa ti wà kò sọ́ọ́rì o máa wà bíṣẹ́ mọ́ o pé ó dàbí wọn náà sí ẹni yìí ni wọ́n dẹ̀ ti fún ní certificate pé kò sí ebola lára ẹ̀ kò sí so ẹ̀bẹ̀ lábẹ́ àwọn àwọn aráàlú àwọn lójó ọ̀rẹ́ ẹni tó bá ti gba certificate pé kò ní ebola lára nínú ẹ̀ka gbà padà ká súnmọ́ kò sí kankan tó máa ṣe wá. tá a bá mú ẹni tó ń lò a bá sọ̀rọ̀ a ti mọ́lé ibì kan fún àádọ́rùn ọjọ́ kó tó di bí ọgbọ̀n ọjọ́ torí pé igbó yìí ń wù mú kò rí mu oògùn olóró yìí ń wù mú kò rí mu a wá wò pé kí lòun lè ṣe o ànáwọ́ mú bíbélì ẹ̀ a máa kà á ó ti mọ gbogbo sam sórí ó ti mọ kinní kan sórí ó ti adọ̀bálẹ̀ kò sí wo jàgídíjàgan mọ́ ó ti ara ẹ̀ á ti rọ̀ àgbò tó fẹ́ rìn ni tó bá ráyè jáde pẹ́rẹ́mì tó wà yẹn nǹkan tó máa kọ́ ibi tó máa kọ́ lọ níbi tó ti ń mu igbó yẹn. ẹ káàbọ̀ padà tó bá jẹ́ pé ẹ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò ni ètò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ètò ìdàgbàsókè nílẹ̀ oòdùà àlejò mi fọ́jọ́ tòní bí mo ṣe ti sọ mo ní àlejò pàtàkì ni wọ́n wọ́n ti ṣe akàròyìn ní NTA lọ́dọ̀ wa mi báyìí pàápàá jùlọ wọ́n ti ṣe aṣojú ẹkùn ní ìpínlẹ̀ Èkó ní báyìí àwọn ni olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí àwọn ọmọ Nàìjíríà rere tó wà ní ẹ̀yìn odi ẹ àlejò wa fún tọjọ́ tòní àwọn ni ìyá wa honourable Abike Kafayat Dabiri Arewa ìyá wa ẹ káàbọ̀ sórí ètò. ẹ adúpẹ́ ẹ káàsán. ẹ káàbọ̀ sórí ètò wa. ẹ káàbọ̀ ẹ ṣé. ah ìyá wa ṣàlè sáré mọ́ ẹ̀ délé orúkọ mi ni àbíkẹ́ dábírí ẹrẹ́wà wọ́n bí mi sí fámílì èrò gbogbo láti kòròdú mo jẹ́ ìkànnì ọmọ méjì mo dẹ̀ dúpẹ́ mo ní ọkọ gidi <laughs> mo dẹ̀ bí wọn mo dẹ̀ bí ọmọ méjì mo dẹ̀ ní àwọn ọmọ púpọ̀ tó jẹ́ pé ọlọ́run fún mi lágbára láti máa tọ́jú so mo dẹ̀ ń ṣiṣẹ́ pẹ̀lú èmi ní adviser fún president on diaspora matters. diaspora matters. ẹ kẹ́ tó wá di olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ àwọn bó lẹ ti ṣiṣẹ́ rí. ẹ of course Nigerian Television Authority ilé amóhùnmáwòrán <laughs> tá à ń ṣe nǹkan tẹ̀yìn ń ṣe mo dẹ̀ mo dẹ̀ gbádùn iṣẹ́ tí mo ṣe ńgbà tí mo wà ní NTA fún fifteen years and then wá kúrò mo lọ um, contest election mo wá wà ní house of representatives fún ọdún méjìlá ìyẹn terms mẹ́ta mo kàn ṣáà sọ pé èyí tá a ṣe yẹn náà ti tó káwọn tó káwọn kéékèèké náà dìde káwọn tó ń bọ̀ lẹ́yìn káwọn náà lọ ṣe so mi ò tún gbígbá ìbò mọ́ after tí mo ti ṣe lẹ́ẹ̀mẹ́ta mo dẹ̀ dúpẹ́ fún Ọlọ́run fún opportunity tí àwọn Ìkòròdú àti Èkó fún mi láti ṣe mo dẹ̀ dúpẹ́ fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tán dúró tì mí bíi bàbá tọ́dẹ̀ ní àyè obìnrin aláti dúró tì yín bọ̀tẹ́ bá lọ́bẹ̀ kẹ́ ṣiṣẹ́ ta rán yín so adúpẹ́ fọlọ́run pé Ọlọ́run fún wa ṣe. <laughs> ẹ ṣe gan ni yàwá ẹ ká má fi àkókò ṣòfò ẹ lọ sínú um, ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tán wà lẹ́yìn odi. Um, a fẹ́ mọ̀ ní báyìí ẹ nígbà kan rí tẹ bá rántí ẹ gbọ́ wọn ní ah, xenophobic attacks tó ṣẹlẹ̀ mm. nígbà yẹn ní South Africa ó ṣẹlẹ̀ lẹ́kìnní ó ṣẹlẹ̀ lẹ́kejì ẹ kí làwọn kí lẹ lérò pé ìjọba ń ṣe láti rí i pé irú nǹkan báyìí kò tún ṣẹlẹ̀ mọ́ torí nǹkan tó ń ba ni lọ́kàn jẹ́ gidi gan ni. ẹ ṣe máa ń pé mínísítà wa ní foreign affairs àti mínísítà interior wọ́n lọ síbẹ̀ wọ́n dẹ̀ set up committee kan tó jẹ́ pé tí nǹkan bá ń ṣẹlẹ̀ báyìí wọ́n máa tètè mọ̀ so ìjọba náà ò jókòó although ẹ̀ǹkan kan náà láti gbà yẹn bóyá ó ti ṣẹlẹ̀ bí ẹ̀ǹkan àbẹ́ẹ̀ méjì ṣó ti yẹn but um, ìjọba ò jókòó at the embassy wa tó dẹ̀ wà ní South Africa wọn náà ò jókòó ńṣe náà lọ kiri tó ń bá àwọn ọmọ nàìjíríà sọ̀rọ̀ tẹ́pẹ́ tí bá ṣẹlẹ̀ báyìí wọ́n ti dá sí hmm. so ṣẹ́ríkìrú attack yẹn kì í ṣe nàìjíríà nìkan pé èèyàn tẹ̀ jẹ́ dúdú ó jẹ́ áfíríkà nìyẹn ni wàhálà tó wà ń bẹ so. Eh, ìjọba ò jókòó wọ́n dẹ̀ ń ṣe ìtọ́lẹ̀ṣẹ̀ àwọn ọmọ nàìjíríà tó wà ń bẹ́ẹ̀ náà àwọn náà bí bá ṣe ń ṣẹlẹ̀ ló ń sọ fún embassy ló ń sọ fún ministry ló ń jẹ́ ká gbọ́. tẹ bá wo àwọn foreign missions kankan a gbọ́ pé ìjọba ti àwọn foreign missions kankan ẹ ṣe lè sọ fún wa kí ni um, ewu àbí àǹfààní tó wà nínú um, ẹsẹ̀ tó ń gbé yìí. ṣàmọ́ pé tí ń bá jẹ́kẹ́jẹ́ kí mínísítà dá ọ̀rọ̀ àwọn foreign missions yẹn because àwọn lè sọ sí mọ́ wá ìtàn ṣe ti àwọn foreign missions àti wá ìtàn ṣe ti tiwa ní pé ọ̀rọ̀ àwọn ọmọ nàìjíríà ibi kíbi tó bá wà wàhálà wà o nǹkan dáadáa wà o àmọ́ bá wọn dá sí inú wa dẹ̀ dùn wípé bí ẹ ṣe láwọn míì wà lẹ́wọ̀n tó ń ṣe tó ti ń tí wà láwọn téèyàn kan bá wà lẹ́wọ̀n èèyàn twenty èèyàn one thousand èèyàn ten thousand kan ṣe dáadáa so yẹn là ń wò pé gbogbo àwọn ọmọ wa tó ń ṣe dáadáa jẹ́ pé medicine wọ́n wà ń bẹ̀ professor wọn wà ń bẹ̀ àǹtí wọn wà ń broadcast kò síbi tí ọmọ nàìjíríà wà tí ò ṣe dáadáa ní gbogbo àgbáyé yìí kí wàá là ń wò so yẹn ni àtẹ wọ́n dẹ̀ ń wá o bá ṣe ń wá yìí sí gbogbo àwọn doctors kankan so yẹn ni pé ẹ lè ní gbogbo àwọn ìròyìn tó ń ṣe gudugudu méje yàyà mẹ́fà ń ta kìlù tẹ́ bá wo India Pakistan Israel gbogbo wọn pátápátá wọn lè sọ pé wọn wà mí tán wà láláì bá àwọn èèyàn wọn tó wà ní diaspora ṣiṣẹ́ ìyẹn ní ìjọba Buhari fẹ́ ṣe ní wá dẹ̀ dùn pé ọ̀rọ̀ diaspora commission yẹn sìn ìjọba ti sign ẹ̀ so ẹ̀ níbi kan tó jẹ́ pé gbogbo àwọn ọmọ wa lọ́hùn tó bá wálé wọ́n lè rìnrìn bá sọ̀rọ̀ báwo ni ká ṣe ṣe níbo ni ká lọ ìyẹn là ń sọ́nsìn. ìyẹn là ń sọ́nsìn. Mm. ẹ ní báyìí ẹ̀sùn ọkàn ẹ ní pé tí nǹkan bá ṣe dáadáa tó bá ṣe dáadáa pé ìyẹn ni ẹ̀yin máa ń wò ẹ báyìí a gbọ́ wípé um, àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà four hundred pé wọ́n ti wọ́n mọ́ um, àhámọ́ kí ni ẹ rò pé ìjọba ń ṣe láti rí i pé wọ́n tún àwọn mm, ọmọ ìsílẹ̀. sẹ́rí first and foremost aláti kọ́kọ́ bára wa sọ̀rọ̀ tábà kúrò ń bí tá à ń lọ sílùú mi tá à ń ṣe ẹ mọ nǹkan tó ń lọ tó bá dọ̀hún ẹ lọ gbé drug ẹ jẹ ìwé yín ò pé gbogbo ẹ ayé ti lé ń sìn yín o so aláti máa bára wa sọ̀rọ̀ tẹ́ bá ń lọ kẹ́ mọ ibi tẹ́ ẹ̀ ń lọ àwọn míì sì wá ní ó yẹ má bàa bọ̀ ń bí o ayé dùn bẹ́ẹ̀ irọ́ ni o tẹ́ bá wá débẹ̀ tẹ́ wá rí i pé ayé kọ̀ọ̀kan ò dùn ìyàlẹ́ ńlọ jẹ́ ń bẹ̀ kò síṣẹ́ kò sówó àwa di pé ìwé ò ti wá pé àwọn tó wá mú yín wá ní à ok á di pé ẹ̀ ń gbé drug á di pé èèyàn ṣiṣẹ́ aṣẹ́wó so láti máa jẹ́ káwọn èèyàn wá mọ̀ pé ẹ kò kò kò ibi tẹ́ ń lọ yẹn ibi tẹ́ kúrò ó dájú ibi tẹ́ ń lọ yẹn o you know so aláti gbogbo alátójú máa ṣiṣẹ́ yẹn pọ̀ láti rí pé à ń bá àwọn ọmọ wa sọ̀rọ̀. Um, ní báyìí a fẹ́ mọ̀ um, kí ni ààbò tó wà fáwọn àwọn tó wá bá a dòwò pọ̀ ní orílẹ̀-èdè nàìjíríà táwọn gẹ̀ẹ́sẹ̀ ń pè ní um, foreign investors kí ni nàìjíríà ń ṣe láti rí pé ààbò fún. Hmm, bí acting president ṣe sọ́ngbà kan ẹni tí ò bá wá ń sìn yìí tó bá yá ti pẹ́ jù fún wọn ìsìn gan ló dáa kéèyàn invest irú orílẹ̀-èdè wa nàìjíríà so àwọn tó gbọ́n wọ́n ti ń ṣe o wọ́n ti ń ṣe even àwọn èèyàn wa àwọn ọmọ nàìjíríà kan tó wà ní diaspora ṣe àwọn gan ti ń ṣe. wọ́n ti kó wọn wá síbí láti wá invest bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe oríṣiríṣi ṣẹ́lì irú agriculture gbogbo wọn ti wọ́n pọ̀ báyìí tó jẹ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí wọ́kí ní agriculture tó jẹ́ pé wọ́n tẹ̀ tún rò láti máa export lọ síta so a mọ̀ pé a ti rí wàhálà ṣùgbọ́n àwọn sùnmọ̀ mi bẹ́ẹ̀ ni ṣùgbọ́n gbogbo gbogbo ẹ máa níyànjú ó máa le kó tó rọ̀ so yẹn ìdí ẹ̀ la wà báyìí sí. ìdí ẹ̀ lẹ wà sí. ẹ ní báyìí a rí i pé àwọn èèyàn ń pariwo gbogbo nǹkan tó ń dẹ̀ ń tàn sí wa ní àdọ́là ọ̀dọ́là dọ́là hmm. pé gbogbo nǹkan dọ́là ẹ gbọ́ báwo ni dọ́là ṣe ti jẹ́ tẹ́ pé onígàrí gan fẹ́ lè máa pariwo pé dọ́là ti lọ sókè. ẹ ṣe mọ̀ pé bó ti ṣe wà láti ilẹ̀ nìyẹn bí ẹni bá lọ sókè àní dọ́là dọ́là dọ́là but a mọ̀ náà pé kì ìyẹn ni pé nǹkan tíjọba Buhari yìí ṣe ni pé ẹ jẹ́ ká looking words ẹ jẹ́ ká wo nǹkan tá a ní àní nǹkan tá a ní ó pọ̀ ó pọ̀ tó jẹ́ pé ó yẹ kó rí wa máa wú ni yẹn náà wò pé nǹkan ti wá ẹ̀ ṣe jẹ́ ká lò ó ká wà proud of it ká ṣe bí kò sépo mọ̀ ṣe rí dọ́là dọ́là nítorí epo là ń ná tẹ́lẹ̀ ni torí owó epo wà kò sówó epo yẹn mọ́ o so nǹkan tá a ní tó jẹ́ ti orílẹ̀-èdè wa ó ní ká bẹ̀rẹ̀ sí lò ká bẹ̀rẹ̀ sí jẹ ká bẹ̀rẹ̀ sí wọ̀ ká bẹ̀rẹ̀ sí ṣe tiwantiwa ká wá ṣe kó dáa tó jẹ́ pé a tún máa gbé lọ sílùú òyìnbó so ọ̀rọ̀ dọ́là dọ́là nítorí epo epo owó epo ló ń wọlé ni kò sówó epo mọ́ o kò sówó epo mọ́ kò sówó epo mọ́ o adẹ̀ ní enough tó jẹ́ pé oúnjẹ tá à ń jẹ ẹ wo bí ìjọba yìí ń sìn yìí tó bá yá ń sìn àní máa import rice mọ́ so gbogbo ẹ tí ó máa níyànjú ó máa níyànjú àbọ̀rọ̀ mm. lọ ó dẹ̀ tẹ̀ tí níyànjú because ṣe rí tí nǹkan bá le lè máa rò pé ẹ̀ ah, ẹ́ eh, so mo ní nǹkan tó dáa tó báyìí tó jẹ́ tèmi ṣàmọ́ pé àwọn èèyàn kan wà tó jẹ́ pé wọ́n wá láti ìlú òyìnbó láti London wọ́n wá sílé nígbà tó ń lọ wọ́n ní súùtù táwọn rán Nàìjíríà táwọn rán bí ó dájú pé táwọn rà lọ àwọn míì wọ́n rán wọn mẹ́fà hmm. ìmí rán mẹ́jọ ìmá míì wọ́n wá gba measurement ẹ̀ pé ṣáà mi rán sílẹ̀ hmm. then àwọn míì aṣọ wá yìí àkódà wọn kó dání ni o then mo sọ súùtù òyìnbó jẹ́ kẹ́ àwa lọ́ra lọ́hùn àwọn wá bí wọ́n wà rà ń bí àwọn nǹkan tá à ń ṣe bíi iṣẹ́ àbọ̀tà bíi ṣe náà wá kó orí gbogbo ẹ̀ ọṣẹ dúdú kódà wọ́n ń kó gidi gan so àwọn ọmọ wa ń sìn náà tí ah, àwọn ọ̀dẹ̀mọ yẹn ń bí so àwọn ọmọ wa gan ń sìn gba tó pé kò síṣẹ́ kò síṣẹ́ ṣe náà ti ń wo wọ́n ṣe máa ṣe rú àwọn nǹkan bẹ́ẹ̀ hmm. ẹ rí i pé even àwọn tó ń àwọn farmers àwọn tó ń tó ń ṣe farming ó dàgbà ọwọ́ wọn lówó wà jù ú sí yìí o hmm. hajj yìí àwọn tó jẹ́ pé wọ́n ṣe farming wọ́n ti ẹ̀rọ owó lọ sí àjùjú bó ṣe ṣe tẹ́lẹ̀ lọ àwọn gan fẹnu ara wọn sọ. wọn fẹnu ara wọn sọ <laughs> ẹ ṣe gan yẹn wa ẹni báyìí a fẹ́ a rí i pé tá a bá wo àwọn ẹ̀rọ ayélujára tí àwọn ń wò lẹ́nu jọ́ mẹ́ta ẹ rí i pé àkọ́dẹ̀ rí eh, àwọn tẹ́ pé eh, àwọn um, disturbing videos àwọn videos tẹ́ pé wọ́n bani lọ́kàn jẹ́ àwọn èèyàn tẹ́ pé wọ́n ń sá lọ sí òkè òkun náà wọ́n á tún gba ọ̀nà omi ẹ̀rí wọn èmi á èmi kílẹ̀ rò pé àwọn ológun wa tó ń ṣe àwọn ológun àtọ́ wà lórí omi kí wọ́n ṣe láti rí i pé gbogbo nǹkan báyìí ó dẹ́kun. Hmm, ó ara nǹkan tó jẹ́ pé ìgbà mi téèyàn bá rí omi abọ́ lójú èèyàn pé àwọn ọmọ ló ń kú báyìí kò ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ mo dẹ̀ rí i pé àwa pariwo ẹ̀ títí tí ń gbà wá dà wà ní house but nígbà yẹn àwa nìkan ló affect àwa ará Africa tá à ń lọ sílùú òyìnbó àwọn a lot of them bó ṣe ń lọ báyìí through the Sahara wọ́n máa tẹ̀ ju wọn sómi ni bọ̀tá pariwo títí pé àwọn dúdú wọn ń kú bọ̀ nísìnyí tó ti wá jẹ́ pé ó affect everybody àti arabu àti african àti europe àti america ó ti wá affect everybody ó ti wá di ọ̀rọ̀ tí gbogbo àgbáyé ń sọ nǹkan tó wà ń bẹ̀ ni pé bá ṣe ń sọ náà ṣẹ́rẹ́ àwọn ọmọ wa tó ń lọ sórí òkun ẹ fẹ́ lọ sí ìlú òyìnbó ẹ wá lọ through àwọn libya morocco many of them tẹ̀ ti kú kán tó débi tó ń lọ hmm. ó ti wá le sínsìn torí àwọn ìjà ogun tó ń ṣẹlẹ̀ ní all over the world ló tún wá tún wá lé nsìn so àwa tún máa bá àwọn ọmọ wa náà sọ̀rọ̀ ni pé ẹ jókòó yín jẹ́ ìkan tẹ̀ tún wà sí tẹ́ pé ẹ̀rọ àwọn míì tán ti dọ̀hún tẹ́ pé wọ́n lọ sọ wọ́n hmm. dọmọ ọ̀dọ̀ wọ́n á máa wọ́n á máa fi àwọn àwòrán ránṣẹ́ wọ́n á máa sunkún pé ẹ ẹ gbà wá ọmọ ọ̀dọ̀ làwọn á ṣe ń bí o. ọmọ ọ̀dọ̀ nìkan ni àbí wọ́n dẹ̀ sanwó gọbọi láti lọ. láti ọmọ ọ̀dọ̀ nìkan kọ́ àwọn míì wákọ̀ wọ́n mọ́lé wọn máa bá wọn sùn ah. ẹ wọ́n mọ̀ kó tó wà bí owó yẹn gan wọn tiẹ̀ wá kí n rí Eh, ìjẹta gan náà mo sì gbẹ èèyàn kan sì pè mí pé àbúrò òun wà níbí o so àwa máa wá bá àwọn eh, embassy wa àti international organisation of migration sọ̀rọ̀ pé ẹ tún bá wa kó wọn wá so aláti máa jẹ́ kó mọ̀ pé ànírọ́ ni wọ́n ń pa ẹ má jẹ́ ká ṣe mọ́ àwọn mẹ́rin ni ìyá ń jẹ́ but ìyá tó wá jẹ́ yín ló tún ju ojú ti bí lọ ìtẹ̀fílẹ̀ ń bí lọ so àjọ máa máa a kò gbọ́dọ̀ sún wa náà ni ká máa bá àwọn èèyàn wa sọ̀rọ̀ pé irọ́ mà náà ń pa ibi tẹ́ ń lọ yẹn kódà ẹ máa kábàámọ̀. ẹ̀gbọ́n ìyàwó mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan àmọ́ kí tó débẹ̀ mo fẹ́ béèrè nǹkan kan ẹ wọ́n ní pé àwọn Nigerians tẹ́ pé wọ́n ní um, visa valid visa wọ́n tún tún wọn yẹ̀wò ẹ gbọ́. níbo ní embassies embassies wo. ní tọ́mọ̀fẹ́ bẹ́ẹ̀ ni wọ́n máa tún make sure pé wọ́n tún máa rescreen wọn. ẹ̀bùn ẹ̀ láti sọ fún wa specifically ibi tó ti ṣẹlẹ̀ o ibi tó ti ṣẹlẹ̀ ẹni tó ṣẹlẹ̀ sí o ìlú tó ṣẹlẹ̀ sí o bó bá ṣe ṣẹlẹ̀ la ṣe máa wò irú India yìí à ń gbọ́ pé tẹ bá mú passport ń lọ ìgbà bí wọ́n lè di ìwé yín dání fún three four months àdè lọ bá wọn níbẹ̀ pé ambassador kí ló ń ṣẹlẹ̀ ó dẹ̀ ṣàlàyé pé àwọn ọmọ wa mi kan méjì márùn kì í ṣe pọ́pọ̀ náà bọ̀ tí wọ́n wà ń bẹ̀ ó jẹ́ pé wọ́n fún yín visa yìí pé ọmọléèwé ni yín o àbẹ́ ẹ̀ lọ fún medical ẹ̀ lọ tọ́jú ara yín ni o ẹ̀ wá dán ẹ̀ lọ ṣe nǹkan mi mm. ó di pé ẹ̀ ṣe drug ó di pé ẹ̀ lọ ń ṣẹ̀ṣẹ̀ so wọ́n wọ́n láti wá take a longer time láti scrutinize láti wo ìwé yín dáadáa pé wẹ́ tẹ́ bá ní ẹ̀ lọ kàwé ní kárí pé wẹ́ ìwé lẹ̀ lọ kà so ìgbà so wọ́n gbà pé àwọn máa ń di àwọn passport mú for a long time ọkọ tó wá sọ sí ni pókè tẹ́ bá lẹ̀ ń lọ kàwé abẹ́ lọ ṣe kọ́kọ́ à gba dọ́kúmẹ̀ntì à dá passport padà tó bá rẹ́dì àwa stamp visa yín sí hmm. nǹkan tó láwọn ọmọ máa ṣe ń sin ni but àwa náà láti sọ fún àwọn ọmọ wa pé kódà tó di pé ẹ̀yin náà mú mú lọ́rùn pé ẹlẹ́yìn lọ kàwé ó di pé drug lẹ́ ń lọ ṣe àwọn náà máa tún yẹ̀ wò so ká má jẹ́ kí èèyàn kan kó bà gbogbo gbogbo wa jẹ́ ìyẹn nìkan tó ń ṣẹlẹ̀ ń sìn yìí. ẹ ok ní báyìí yá wa a torí ọ̀sán yìí sì mò ń wo àmóhùnmáwòrán mo wá rí mo rí nǹkan kan tán wọ́n ní nípa àwọn tó wà ń bá kàsí tán padà wálé hmm. ẹ gbọ́ ìyá wa kí ni orílẹ̀-èdè wa ń ṣe láti rí pé àwọn ẹni yìí ìdẹ̀ra dé fún wọn torí a rí i pé wọ́n kàn wà nínú yàrá kan wọ́n wà nínú ilé àwọn ọkọ ìyàwó méjì mẹ́ta gbogbo wọn jọ ń pín ibì kan sùn ọmọ ń pọ̀ sí wọ́n kàn bímọ lura wọn gbogbo àwọn kan bẹ́ẹ̀. àwọn agency wa bíi refugee commission iṣẹ́ wọn ni wọ́n á ṣiṣẹ́ lé lórí láti rí i pé àwọn tó ti padà yẹn kí a má jẹ wọn then state tí gbogbo wọn ti wá kí state wọn náà dáwọ́ sí i ẹ worú Ẹ̀dó state nsìn gbogbo tẹ máa ní ọmọ Ẹ̀dó kì í ṣe yẹn mọ́ nsìn yìí Ẹ̀dó ti jókòó pé aláàní gbà yẹn mọ́ tẹ̀lé àwọn ọmọ wọn tó ń padà wọ́n gbà wọ́n wọ́n fún wọn iṣẹ́ wọ́n tọ́jú wọn so yẹn náà refugee commission ṣiṣẹ́ lórí ẹ̀ àti àwọn state tó wà affected náà kàn rí pé yá ọjà àwọn ọmọ yìí ok tá bá wo àwọn ìjọba wa a rí i pé wọ́n máa ń ṣe what is called um, àwọn peace um, peacekeeping and all these things despite pé a tún ní recession and all that kí lẹ́yìn lérò wípé um, a lè ṣe gbogbo nǹkan tá à ń ṣe ṣé kò lè sí economic gains níbẹ̀ because tẹ́ bá wo America sí ẹ rí i pé gbogbo nǹkan tó ń ṣe náà there is always something to gain ẹ gbọ́ kí lẹ rí sọ sí ọ̀rọ̀ ẹ̀ káwa náà wò pé ok a ṣèrànlọ́wọ́ báyìí fún orílẹ̀-èdè kan pé àwa náà tún rí nǹkan báyìí gbà láti orílẹ̀-èdè yẹn. ẹ eh, but ìyẹn má ṣe náà ìyẹn má ṣe nǹkan tá a máa ṣe irú pé I'm, ń kó àwọn peacekeepers lọ sí ibi ṣẹlẹ̀ wá rí nǹkan tó wà mí ṣẹlẹ̀ àwọn peacekeeping force wa ìfà mo ṣe ń bá àwọn ọ̀gá ọlọ́pàá sọ gbogbo ibi tán lọ pátápátá náà yìn wọ́n ìfà àwọn ọ̀fẹ́ kan padà pé a nàìjíríà ilẹ̀ ń ṣe báyìí in fact everywhere wọn ọ̀fẹ́ kan padà àwọn náà dẹ̀ ń ṣe dáadáa jù so kò sí nǹkan tó wrong bẹ́ẹ̀ but àwa náà as eh, bá ṣe ń ṣe náà bẹ́ẹ̀ ṣe sọ eh, aláti rí i pé i get respect yẹn ó dẹ̀ ti ń bọ̀ pẹ̀lú ìjọba Buhari aláti ṣó ìpè wẹ̀ a ṣe báyìí láti respect wa fún nǹkan tá à ń ṣe bọ̀ṣẹ́ mọ respect begets respect báwọn náà bá ṣe ṣe irú tá a bá múra tá à ń búra wa tá à ń yẹ̀yẹ́ ara wa àwọn náà yẹ̀yẹ́ wa hmm. so àwa náà láti you know ṣe ara ká gbéra wa ká gbéra wa lárugẹ you know tẹ bá fẹ́ kẹ́ lómi gbé yín lárugẹ tó bá ní olè ní ẹ́tẹ́yìn náà ní olè níwà tá à ń gbọ́mọ ẹranjó so àwa náà la máa là ń ṣe ra wa so ìyẹn lèmi máa ń sọ fún àwọn ọmọ nàìjíríà ẹni tó bá sọ fún mi bákan máa sọ fún pé èmi kọ́ ló ń bá sọ̀rọ̀ ẹ lè pè mí lórúkọ tí ò ń jẹ́ tèmi so kàwa náà dẹ gbọ́dọ̀ a gbọ́dọ̀ gba irú nǹkan bẹ́ẹ̀ yẹn you know we're Nigerians we're proud we're we're we're we're proud and we're uh, the, you know very very great people so ẹ má jẹ́ kán pé ẹ ìkọ́nú yìí ṣe four one nine gbogbo yìí ṣe four one nine ìkọ́nú mi ṣe four one nine mi ò ṣe four one nine mi pé mo ṣe four one nine ìkọ́nú mi ṣe báyìí pé mo ṣe tẹ bá ní ìkọ́nú mi ṣe fọwọ́n ẹ gbogbo àwọn tó ń ṣe gudugudu méje yàyà mẹ́fà ìyẹn làwọn nǹkan táwọn máa ń sọ fún wọn àwa náà dé láti sọ fún àwọn èèyàn pé àgbà orúkọ tẹ̀ ń fún wa but káwa náà dẹ́ káwa náà ká ṣe nǹkan tó dáa ó mú ètò ẹ̀ṣẹ̀ fẹ́ bí yín sí pé àwọn owó tán ní um, tí ààrẹ Buhari tán rí gbà padà kí ni ẹ lè sọ fún wa nípa ẹ̀ so far kí ni update tó fà. ọpẹ́ ni fọlọ pé um, ààrẹ Buhari wọ́n dé pé àní corruption yìí ẹ jẹ́ ká tákùlẹ̀ wọ́n dẹ̀ ń ṣe lọ ètò rígbà nìyẹn ètò ọ̀tẹ̀ tí rígbà nǹkan irú amẹ́ríkà lásán about five million dollars five hundred million dollars wà ń bẹ̀ tó jẹ́ pé wọ́n ti rígbà tán ní àwọn ò lè dá padà pé àwọn go through pé àwọn processes kan wà hmm. so aláti aláti gbogbo wa pátápátá ìjà wa ni o kì í ṣèjà Buhari o ipa àlówó tí wọ́n ti jí yìí owó wa ni ẹ jẹ́ ká pariwo pé owó yìí kọ́ dá padà ẹ ká ensure pé kò easy fún public official kẹ́ ẹ máa jalè anyhow kẹ́ ẹ mọ̀ pé owó yín láti fi ṣe títì láti fi rán ọmọ lọ sí iléèwé láti fi kọ́ health center ní kì í ṣe fún àwọn èèyàn kó jí so ṣàríjà yẹn pé dání Buhari Buhari fight corruption gbogbo apátápátá láti sowọ́ pọ̀ láti support President Buhari láti jìjà corruption yẹn because kí la fẹ́ sọ fún àwọn ọmọ wa lọ́la you know and then ṣẹ́rí um, society wa ká máa worship owó àti agbára kí ni moral values wa. Mm kí nìkan kí nìkan tó tó tó ta value aláti aláti lè máa bá àwọn ọmọ sọ̀rọ̀ bí ìyá mm-hmm. pé à gbogbo owó owó owó nǹkan tó so ìyẹn ni ká ká support President Buhari pẹ̀lú nǹkan tó ń ṣe pé àní corruption yìí kéèyàn máa jalè jalè kò yẹ ó yẹ ká sọ pé kò dáa o tẹ bá rí nǹkan kẹ béèrè question o owó òlu báwo náà ṣe ń lò ṣé àwọn èèyàn kọ́kọ́ ń kó wọn kó sábò ẹ̀kọ́ rí ọ̀kan ṣá ó ṣáà ń leave bó ṣe ẹ̀ máa ẹ̀ máa ẹ̀ máa sà. ẹ̀ máa sà ẹ eh, ní báyìí a fẹ́ mọ̀ torí ìgbà tí mo pè é ní ibi ọjọ́ mẹ́ta mẹ́rin sẹ́yìn ẹ ẹ lọ wo ààrẹ ní ibi tán wà kí ni ehm, kí ni wọ́n ní kẹ́ sọ fún àwọn aráàlú. ẹ̀yin gan rí wọn fúnra yín <laughs> ẹ rí ààrẹ pé ọpẹ́ ni fọ́lọ́run ọpẹ́ ni fọ́lọ́run ó rẹ̀ wọ́n tẹ́lẹ̀ but ọlọ́run ti ọlọ́run ti ọlọ́run ti gbàkóso àdúrà gbogbo ẹ̀yọ́ ọmọ nàìjíríà dẹ̀ ti gbà àdìkọ́ tí mo fẹ́ sọ ni pé ṣe àwọn tó ní mo ok bẹ́ẹ̀ ṣe wà ń bẹ̀yẹn ń sìn yín ẹ̀ ń ṣiṣẹ́ yín dédé àrùn wá dé ẹ wá láti lọ fún mi three months kí cameraman yín wá dìde pé ẹ sáàkẹ́ ẹ̀ tí o bá padà ṣé yẹn dà ẹ jẹ́ ká ní ká fi ṣíra wa wò hmm. ṣé tí bàbá bàbá àwọn tó ń sọ̀rọ̀ ara ẹ̀ ò yá ẹ̀ ń ṣiṣẹ́ yín o àrùn tẹ́ẹ̀ rírí ó dédé dé you know àdúrà kan ló yẹ ká máa ṣe báyìí so ká wá dìde pé àdìkẹ́ kúrò lẹ́nu iṣẹ́ so bẹ́ẹ̀ ṣe wà yín ṣe ti ń ṣe yín déédéé kẹ́ wá sick fún bí oṣù mẹ́ta hmm. kan ni káwọn tó ń bá yín àwọn tó wà. ìgbà tó ti padà sẹ́nu iṣẹ́ ilé ẹjọ́ ilé ẹ jẹ́ ká máa fi káwa náà máa gbé fi gbé yẹ̀ wò àbọ̀tá dúpẹ́ fọlọ́run pé ehm, ọlọ́run ti gbàkóso so àdúrà náà máa ṣe pé lágbára ọlọ́run láìpẹ́ láì jìnnà Eh, president wa Buhari á padà wá ṣe iṣẹ́ tó ti bẹ̀rẹ̀ wọ́n á dẹ̀ parí iṣẹ́ yẹn lágbára Ọlọ́run àkàdé mọ̀ pé bí eh, bá ṣe bá president ṣe bá Nàìjíríà dẹ̀ rí pé president ò ní jí owó yín kò sí nǹkan tó ń wá ju pé kán lè foundation kó jẹ́ pé nǹkan tó hmm. dáa ibi tá a ti ń bọ̀ ká má parọ́ àwọn èèyàn ní àwọn lè wọ́n lè àmọ́ a rí nǹkan tó ń ṣe a dẹ̀ rí pé gbogbo nǹkan tó ń ṣe náà òótọ́ ló wà bẹ́ẹ̀ wọ́n lé corruption iná ni kan tó ti gbòòrò tó ti di igi ńlá tó ti fẹ́ pawárun ní orílẹ̀-èdè nàìjíríà. so àdúrà náà la máa ṣe pé ibi tá a ti ń bọ̀ ká má padà síbẹ̀ o iwájú ní ká yá máa lọ o ọlọ́run á dẹ̀ mú ìlú nàìjíríà lọ síwájú ẹ̀ á dẹ̀ fún bàbá buhari lágbára àti òye láti parí iṣẹ́ tán ti bẹ̀rẹ̀. ẹ ní parí ma ọ̀rọ̀ sí tí wò lẹ́ni fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ní orílẹ̀-èdè nàìjíríà àti lẹ́yìn òdì lọ. <laughs> well kí gbogbo wa máa fọwọ́sowọ́pọ̀ ká fi tún ìlú wa nàìjíríà ṣe nàìjíríà nàìjíríà nàìjíríà ìlú gidi ni kò sí ìlú tó dàbí nàìjíríà o èyí tá à ń ṣe yìí sí very soon àwọn èèyàn máa wá sí nàìjíríà tá a fẹ́ ṣe diaspora festival ìfàyè rí i pé gbogbo wọn máa gbádùn so kò síbi tá à ń lọ ju nàìjíríà yìí lọ o ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká dẹ̀ support ìjọba buhari tó jẹ́ pé wọ́n fẹ́ tún nǹkan ṣe fún wa ó le náà ó dẹ̀ láti le because ibi tá a ti ń bọ̀ in fact ọlọ́run ló ní àtẹ̀ṣe wa báyìí bóyá àbá ti di ẹdùn arinlẹ̀ pátápátápátá hmm. so àwọn tó dẹ̀ ní ká gbé ogun tira wa hmm. ah, àwọn tó ní ká gbé ogun tira wọn rí ogun tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ní tẹ́ bá ti rí ogun ẹ̀ ní ṣàdúrà ogun mi so ẹ jẹ́ ká máa bára wa sọ̀rọ̀ dáadáa ká múra wa nìkan kàdé lágbára ọlọ́run nàìjíríà yìí á dáa gbogbo wa pátápátá àtàwọn ọmọ wa tó ń bọ̀ adẹ́gbádùn ìlú nàìjíríà ṣé yorùbá mi mo try. bẹ́ẹ̀ni ma bẹ́ẹ̀ni ma. <laughs> ẹ wá mo máa wá sí school lọ́dọ̀ yín díẹ̀ sí. kò sí problem ma mo lérò pé ta bá tún pè yín sórí ètò wa ẹ tún jẹ́ wa. ẹ ṣé gan ni mo dúpẹ́ mo dúpẹ́ gidi gan ni ẹ ṣé. ẹ ṣé gan ni ma tọ ẹ̀yin aráalé ẹ ti gbọ́ nǹkan tí ìyá wa sọ wọ́n ní kí àwọn ọmọ nàìjíríà ká ṣera wa ní ọ̀kan ká yé sọ̀rọ̀ nípa ogun ká dà yé sọ àwọn ọ̀rọ̀ tó máa mú inú fùfù àti ìjà láti bẹ̀rẹ̀ ní orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní kẹsẹ̀ ara lọ́ṣọ̀kan kàdẹ̀gbàdúrà kàdúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ààrẹ buhari tí ara wọn ti dá kàdẹ̀ rí pé kàgbàdúrà pé kán padà kán wá ṣiṣẹ́ tí ọlọ́run pé wọn kán wá ṣe torí náà àríjù báyìí lọ orí ètò lónìí orúkọ tí mo sì yí padà orúkọ mi abímbọ́lá wọlé aṣírò látọ̀dọ̀ mi àtàwọn tó mú kí ètò ìkó wá sí ìmúṣẹ.